ó tún tún sọ̀rọ̀ o hmm, ọba Solomon tún tún sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹ wá gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ nípa ṣì Sunday Igboho hmm, àti Alhaji Abbas eh, àti ààrẹ ọ̀nà kakanfò hmm, ṣẹ́ẹ̀rí mo fẹ́ kẹ́ ẹ wo fídíò yìí délẹ̀ ọ̀rọ̀ kí síbẹ̀ kó má jẹ́ pé mi nìkan ni mo fẹ́ gbọ́ òun fi ní kí n mú wá kẹ́yìn náà wá gbọ́ ọ̀rọ̀ tó kí ó kí pópọ́ eh, ẹ̀yìn náà ẹ wá lọ gbọ́ ọ. ènìyàn ò kí ń wà láyé kó má ní àléébù látìgbà tí ẹ ti dé mo make sure wípé gbogbo fídíò tẹ ṣe ni mo ń wò ní one by one. ó ní àwọn àfíìsì kan tó ń fẹ́ pè yín sí tí àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ yín tẹjọ́ rìn tí wọ́n pè yín sí èmi nìkan ló lè pè yín sí. Si ó ṣe é ṣe kẹ́rù máa bà wọ́n wípé tí wọ́n bá sọ wípé kílẹ̀ lè pé wọn ò mọ nǹkan tí wọ́n máa bá lẹ́nu yín bọ̀ tèmi lè bá yín sọ. kí ni àwọn àfiyèsí náà mo fẹ́ pè yín sí àwọn àfiyèsí kan ṣé ẹ mọ̀ wípé ijọ́ tí àwọn DSS fẹ́ wá ka yín mọ́lé ṣé ẹ mọ̀ wípé ká ní pé DSS sọ ní orí rédíò wípé ẹ ló olóyè Sunday Igboho ẹ máa múra sílẹ̀ o à ń bọ̀ wá bá ẹ lé o ṣé ẹ mọ̀ wípé ẹ máa ti múra sílẹ̀ ṣé ẹ mọ̀ wípé ẹ máa ti mọ ìgbésẹ̀ tó kàn ṣé ẹ mọ̀ wípé ẹ máa ti múra ogun sílẹ̀ dè wọ́n ṣùgbọ́n òjijì ni wọ́n yọ sí yín òru náà dẹ̀ yọ sí yín ẹ̀kọ́ tí mo fẹ́ kẹ́ kọ́ lára ọ̀rọ̀ yẹn ni wípé tó bá ṣeé ṣe yàtọ̀ sí wípé ẹ fẹ́ ṣe fídíò wípé ẹ fẹ́ kí àwọn ènìyàn tàbí ẹ fẹ́ give any information mo bá rọ̀ yín mo bá gbà yín ní àmọ̀ràn wípé kẹ́ má máa sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì mọ́. because tí ẹ bá ti ń sọ̀rọ̀ lọ ẹ máa sọ̀rọ̀ dé àwọn oríta kan tó yẹ kẹ́ sọ̀rọ̀ dé. <laughs> ayé yìí mà lágbára gan. I come again. àmọ̀ràn ni o. yàtọ̀ sí wípé ẹ fẹ́ kí àwọn ènìyàn yàtọ̀ sí wípé ẹ fẹ́ pass information ẹ má grant ẹni interview àbí kẹ́ sọ̀rọ̀ lórí internet torí wípé ẹ máa ń sọ̀rọ̀ dé àwọn ìkórìtà kan tí ò yẹ kẹ́ ẹ dé. ẹni tí èèyàn bá fẹ́ bá jà. Ja tí o bá ti sọ fún tẹ́lẹ̀ wípé mo fẹ́ bá ẹ jà ibi tí o expect ló máa lọ ti dúró dìé nǹkan tí ẹ lè fi ṣẹ́gun iṣẹ́ tẹ́ fẹ́ ṣe yìí nìyẹn o kóòdù ẹ nìyẹn o kọ́kọ́rọ́ ẹ nìyẹn pé kẹ́ má grant an interview ẹ kí ènìyàn A past information that is all. nǹkan tí mo sọ fún yín yìí òun ni wọ́n máa fi kọrin yẹn fún yín nígbẹ̀yìn wípé ajagunbógun lọ kì í ṣológun o ẹni jagun bọ̀ wálé lólógun o àmọ̀ràn tí mo fẹ́ fún yín nìyẹn I'm very happy with you inú mi dẹ̀ dùn sí i púpọ̀ mo máa love Sunday Igboho ṣùgbọ́n iṣẹ́ tó ń gbélé yín lọ́wọ́ mo fẹ́ kẹ́ parí ẹ̀ kí ni nǹkan tẹ̀lé máa fi parí ẹ̀ ni wípé yàtọ̀ sí pé ẹ fẹ́ pass information yàtọ̀ sí wípé ẹ fẹ́ kí àwọn ènìyàn ẹ má sọ anything now please mo bẹ̀ yín ni bíbí wọ́n máa ń pe kíní yẹn ní ìkóra ẹni ní ìjánu ọlọ́run ò fún yín èèyàn bá ti ń sọ̀rọ̀ lọ tsaradàrà ó ní àwọn ìkórìtà tí èèyàn máa sọ̀rọ̀ dé tó máa sẹ́kùn tó máa gé ẹ̀ so that kí àwọn ọ̀tá kí wọ́n máa mọ ibi tí o fẹ́ gbà kí wọ́n máa mọ nǹkan ìgbésẹ̀ tó kàn kì í ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ kí ènìyàn mọ ìgbésẹ̀ tó kàn because tí àwọn ènìyàn bá mọ ìgbésẹ̀ tó kàn wọ́n bàjẹ́ ènìyàn mà burú gan lẹ́yìn tí ẹ bá ń sọ̀rọ̀ gbogbo àwọn tó wà níbẹ̀ tó ń pariwo òòsà Sunday Igboho ìkókó bàbá ẹ̀ sàsùn ọ̀tá ni gbogbo wọn wọn fẹ́ lọ síwájú yìí. tó bá ti jẹ́ ènìyàn kò sẹ́ni tí ayé ò lè mú o hmm. ẹnìkan tí ayé ò lè mú òun lẹni tó bá ń funra nígbà táwọn àgbà wa lọ tó wá bọ̀ wọ́n ní ìfunra lóògùn àgbà ìfunra ju oògùn lọ ẹni tó bá lóògùn tí ò bá funra a ní problem àmọ́ tó fẹ́ fún yín nìyẹn ẹbọ tí wọ́n ní kẹsẹ ni ẹbọ olúbọ̀bọ̀ tí lè ní ká bọ eégúnlé abọ eégúnlé ẹbọ kò fín wọ́n ní ká bọ̀rìṣà ọjà abọ̀rìṣà ọjà ẹbọ kò gbà wọ́n ní ká bọ olúbọ̀bọ̀ tí bàbá ẹbọ yẹn ẹnu ìgbà tí abọ ẹnu lẹbọ fín tẹbọ gbà olóyè i love you so much you are welcome back to Nigeria a dẹ̀ àkókò yìí rọ president wa Tinubu Jagaban <laughs> àgbà tí ò bínú òun lọmọ rẹ pọ̀ jọjọ o ẹ jẹ́ kí Yorùbá wà ní ìṣọ̀kan ẹ má jẹ́ kí ìyà jẹ ọmọ Yorùbá kankan níṣojú yín o torí àṣélẹ̀ òun làbọ̀ wá bá olóyè Sunday Igboho ti gbà wá lámọ̀ràn o wọ́n ní ká dá security sílẹ̀ ṣùgbọ́n ìyẹn security tó fẹ́ dá sílẹ̀ ẹ má dorí ẹ má dojú ti Sunday Igboho security náà ní kẹ́ lọ sí o ẹ má lọ fi security yẹn má rèpù ẹ má lọ má fi security yẹn jalè o ẹ má jẹ́ kí ayé ríbi bá wọ̀ yín nídìí o ọmọ aláṣọ funfun yín kò gbọdọ̀ ṣeré lọ sí ìsọ̀ elépo o ibi tí a rán yín ni kí ẹ lọ ìjà òtítọ́ ni kẹ́ jà o ẹ má bà tènìyàn jẹ́ o ẹni tó bá fẹ́ pa yín ni kẹ́ bà ayé ẹ̀ jẹ́ o ẹni tí ò bá wá wàhálà yín ẹ má wá wàhálà ẹ̀. tí wọ́n ní kí gbà yín nìyẹn o ọlọ́tí lèmi o <laughs> alágbèrè lèmi o fọkífákà lèmi o ṣùgbọ́n lẹ́yìn tí ọba àgbáyé bá lọ tán ẹ mọ̀ wípé òkìkí wájú ti ànábì àti jésù lọ mo ti kó lọ́dọ̀ olóyè Sunday Igboho àbúrò là fọmọlúàbí o tó bá dé inú ẹ̀ odidi odidi odidi ọdún kan mo tún lè má bọ́ síta o kí tó máa ṣe fàájì mi lọ o kí tó máa ṣe kí tó máa ṣe ṣèdíyànkóló mi lọ o kí tó máa ṣe ṣèdíyànkóló ṣèdíyànkóló kí tó máa ṣe fàájì lọ o ṣùgbọ́n ẹni tó wà níwájú yín yìí <laughs> ìwọ tó bá lójú inú nìkan ló lè dá mi mọ̀ o mo ti kó bẹ́ẹ̀ ní báyìí à ń lọ sí ọ̀dọ̀ ààrẹ ilẹ̀ òpìtàn ààrẹ òpìtàn ilẹ̀ yorùbá àti ọ̀dọ̀ ẹbá Gani Adams mo máa fẹ́ pè yín sí àfiyèsí kan ààrẹ ẹbá Gani Adams tí ààrẹ ilẹ̀ òpìtàn ẹ̀sìn tó bá fò sánlẹ̀ tó bá kú sínú ìmàmà dùn ni. ààrẹ ilẹ̀ ààrẹ òpìtàn ilẹ̀ yorùbá ṣé tí ibà Gani Adams sì tó bá fò sánlẹ̀ tó bá kú sínú ẹ̀ máa dùn no why are you fighting kí lẹ́ ń jà lé lórí kò yẹ kó rí bẹ́ẹ̀ náà ààrẹ ọ̀nà kakanfò bá Gani Adams and eh, ààrẹ ilẹ̀ òpìtàn ilẹ̀ yorùbá kí ló dé mo fẹ́ pè é sí àfiyèsí kan àfiyèsí yẹn rí léyìí bí alágbára méjì bá wà tí wọ́n bá ń jà wọ́n ti di ọ̀lẹ ẹ wọn kì í ṣe alágbára mọ́ ìdí ni wípé bí alágbára méjì bá wà ní ìlú kan tó bá ti di wípé àwọn méjèèjì rẹ́ ìlú yẹn máa ń lọ síwájú tí wọ́n bá fẹ́ borí àwọn alágbára ìlú yẹn wọ́n máa wọ́n máa sàásí wọn wọ́n fi èdè àìyedè sí àárín wọn nígbà tí ìsàásí bá ti lè mú yín ẹ ti di ọ̀lẹ. nǹkan tí mo fẹ́ kó wà ní orí Ìbà Gani Adams àti ààrẹ ilẹ̀ òpìtàn ni wípé wọ́n pa àwọn ọba ilẹ̀ Yorùbá ààrẹ òpìtàn kó agbára ẹ wá Ìbà Gani Adams kó agbára ẹ wá olóyè Sunday Igboho kó agbára ẹ wá gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú tẹ wà nílẹ̀ yorùbá ẹ kó agbára yín wá báwo la ṣe lè gbára wa sílẹ̀ lọ́wọ́ ìyà tó jẹ wá ló yẹ kó bá yín kì í ṣèjà. ẹ̀yin àgbà ẹ̀yin àgbà awo méjì ẹ wá ń johùn síra yín tó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin ọba ilẹ̀ yorùbá wọ́n ní àgbà ọ̀kìn wà lọ́jà kí orí ọmọ tuntun wọ̀ ọ́. ẹ má bà ilẹ̀ Yorùbá jẹ́ àwọn àgbà àtijọ́ wa sọ wípé bàbá ń jà bìtì ká kó kọ́ o gbogbo ẹ̀yin alágbára tẹ wà nílẹ̀ Yorùbá ẹ má tara lẹ́yìn lọ́pọ̀ ààrẹ olè òpìtàn ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams tàbá rí nǹkan tó ṣẹlẹ̀ láàrin yín ẹ lọ ẹ̀ láàrin yín. ẹ lọ yanjú ẹ̀ it's a shame fún ẹ̀yin àgbà méjì kẹ́ wá bọ́ sórí internet kẹ́ wá bẹ̀rẹ̀ sí bu ara yín tí ẹ dẹ̀ kì í ṣèyàn yẹpẹrẹ láàrin ìlú kò yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá àmọ̀ràn tí mo fẹ́ fún yín nìyẹn ẹ bá Ìbà Gani adam sọ̀rọ̀ ẹ bá ààrẹ ilẹ̀ ògbìtàn ilẹ̀ Yorùbá sọ̀rọ̀ kí àlàáfíà kó jọba láàrin ilẹ̀ Yorùbá lẹ́yìn yẹn gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń pariwo lórí ọ̀rọ̀ Tinubu ẹ sọ ẹ pàtẹ́wọ́ fún Tinubu Tinubu ẹ pàtẹ́wọ́ fún Tinubu ráìsì agolo méjì ó di di one thousand ẹ pàtẹ́wọ́ fún Tinubu ẹ lọ́ọ́ fọkàn balẹ̀ a máa gbé wálẹ̀ ẹ̀yin ọmọ yorùbá wọ̀nyí ẹ lọ take time mo fẹ́ já yín sí nǹkan tí ẹ ò mọ̀ tí ẹnìkan bá pè ẹ́ nílùú nàìjíríà wípé nǹkan máa padà lọlẹ̀ ẹnìyẹn ń tàn ẹni o kì í ṣe Tinubu ló jẹ́ kí nǹkan wọ́n ibi tí ènìyàn mẹ́wàá wà tẹ́lẹ̀ tó wá di ènìyàn two hundred gbogbo nǹkan tó bá ṣe nígbà gbọ́dọ̀ change ó gbọ́dọ̀ yàtọ̀ solution yìí rèé o fún ẹ̀yin tẹ́ ń pariwo ẹ̀yin tẹ́ fẹ́ máa protest kiri ìyà jẹ orí yín o ẹ la etí yín kẹ́ gbọ́ mi torí díẹ̀ mi ti kún wọn ọ̀túnúbù ti fọ́ ọba solomoni lówó ọba solomoni ò dẹ̀ sọ̀rọ̀ bíi ti tẹ́lẹ̀ mọ́ kò dáhùn sọ̀rọ̀ tó wà nílẹ̀ òye làgbà máa ń wò I am two hundred and thirty six years old i'm not a small boy mi ò kí ń sọmọ kékeré oyè làgbà ń wò kí ọba solomoni tó bọ́ síta kó tún sọ̀rọ̀ lórí kankan mo máa gbé yẹ̀ wò báwo ni kíní yìí ṣe rí ẹ wo àtìgbà tí olóyè Sunday Igboho ti dé mi ò sọ anything àwọn fídíò tí wọ́n ń ṣe ni mo lọ ń wò ọ̀nà wo lẹ́nu yìí máa gbà ṣubú tí mo lè fi ràn án lọ́wọ́ ló bá èmi mi ò kí ń ṣe kárí mi mi ò kí ń wojú rẹ anybody but nípa ọpọlọ tọ́lọ́ ń fún mi àtọgbọ́n tọ́lọ́ ń fún mi báwo mo ṣe lè ràn án lọ́wọ́ lèmi lọ́n focus ibi tí mo ọ àmọ̀ràn tí mo dẹ̀ lè fi ràn án lọ́wọ́ ni mo ti drop fún yẹn mi ò ní lọ bá nílé ẹ̀ pé ah olóyè sọ́dẹ̀ gbogbo bàbá ò káàbọ̀ kẹ́ I don't have time <laughs> but advice ẹyọ kan tí mo fún yẹn ó lè jẹ́ kó ṣe àṣeyọrí nínú iṣẹ́ tó fẹ́ sí mi ò fún lówó mi ò dẹ̀ lọ sí tòkú ìyá wọn but advice ẹyọ kan yẹn kí ni tó bá ṣèrò rẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ súnmọ́ bí bí nǹkan gidi bá ṣe ń wọ ìlú bẹ́ẹ̀ náà ni ó máa lé owó sí i kí wàá ní solution yìí solution yín ò sí lọ́wọ́ Tinubu bẹ́ẹ̀ bá dìbò ìgbà one billion bẹ́ẹ̀ sì bá máa jìyà nìyẹn kì í ṣe gbogbo ènìyàn ló máa jìyà o ẹnìkan tí ó máa jìyà òun ni ẹni tí ò rí kankan tà fún aráyé nígbà tí olíṣu bá sọ pé sun ten million ìwọ náà sọ wípé epo ẹ twenty million ìwọ tí ò bá rí nǹkan tà fún aráyé nìyá máa jẹ nǹkan tí n bá ní ni màá tà nǹkan tí o bá ní ló máa tà fún mi bọ̀tì wo tí ò ní nǹkan kan tó fẹ́ tà fún aráyé ìyà jẹ orí yẹ tẹ bá bọ́ síta tẹ bá pariwo tẹ ariwo yín bá fẹ́ pọ̀ jù wọ́n á pa yín dànù wọ́n á tẹ tíágà sí yín lójú kò sí nǹkan tẹ́ ariwo nìkan lẹ lè pa so láti àkókò yìí lọ lọ ní ní mentality yẹ wípé as a somebody I need to have something that I want to sell for people. mo gbọ́dọ̀ lọ wá nǹkan tèmi náà máa ṣe nígbà tí olépo bá sọ pé epo òun ten million nígbà tí onífìlà bá sọ pé fìlà òun ní twenty million èmi náà gbọ́dọ̀ ní nǹkan kan tí máa tà fún èèyàn ní hundred million ẹni sí òkè ẹni tó bá dé lẹ́yìn Tinubu ó máa tara ẹ̀sìn ní two hundred thousand <laughs> because ènìyàn ń wọ́n sí ṣé bí wọ́n ṣe wà lọ́dún tó kọjá ló ṣe wà yìí ni ṣé bí ẹ̀yin obìnrin ṣé bí ẹ̀yàn yín bó ṣe dúró ní ìgbà tí ẹ wà ní Ṣàngó Òde bẹ́ẹ̀ náà ló ṣe wà wọ́n máa wálẹ̀ ni. bí ilẹ̀ bá ṣe é mú nìkan wọ́n máa change a ti wà ní ayé ọ̀làjú tí wọ́n ti ń gbé nǹkan oríṣiríṣi wá ní ayé ní ní ayé ìgbà tí wọ́n ń ta epo ní fifteen naira kò sí nǹkan tó ń jẹ́ iPhone kò sí nǹkan tó ń jẹ́ Bugatti kò sí nǹkan tó ń jẹ́ Ferrari kò sí nǹkan tó ń jẹ́ g ẹ má jẹ́ kẹ́nìbọ̀dé máa tàn yín mọ́ gbogbo ẹ̀yin dẹ̀dẹ̀ ń ṣépè fún Tinubu ẹ jọ ẹ má ṣépè fún mọ́ ọmọ mi ní ẹ jọ ẹ má tún ṣépè fún ẹ jọ tó rọ lọ mo bẹ̀ yín ni èmi gan ti ṣépè fún rí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìgbà tá a wá tẹ̀ mọ́lẹ̀ tó lòkùtà wo bí gbogbo ọ̀kan ṣe ń lọ ìgbà ló ń yí téèyàn kan bá ń sọ fún ẹ wípé solution wà lọ́wọ́ Peter Obi solution wà lọ́wọ́ Nnamdi Kanu solution wà lọ́wọ́ Sunday Igboho solution wà lọ́wọ́ Àtíkù eh, solution wà lọ́wọ́ Ọba Solomoni ẹnìyẹn ń tàn ẹ́ anybody ò lè wá solution sọ̀rọ̀ ẹ Tinubu ò lè wá solution kankan sí ọ̀rọ̀ Nàìjíríà. You are the one to find solution for yourself by what? by trying and gather something that you can sell for people when people are selling something cost for you and you you need to gather something that you can sell for people. o gbọ́dọ̀ lọ wá nǹkan tí wọn náà máa tà fáwọn ènìyàn torí gbogbo nǹkan máa wọ́n <laughs> ah, ah. everything will be cost ẹni tó bá dé lẹ́yìn Tinubu O máa ta ráìsì ní two hundred thousand epo ma wọ three hundred epo ma wọ five thousand tìyín ni wípé ọba Solomoni ní aṣọ ó ní aṣọ òun ó ní ten million naira lòun fẹ́ ta ìwọ náà tí ọba Solomoni bá nídìí fìlà ìwọ náà sọ wípé fìlà twenty million that is all ìwọ tí ò bá wá rí nǹkan tó fẹ́ tà nìkan nìyá máa jẹ ṣùgbọ́n àwọn tí àánú ẹ̀ ṣe mí jù òun ni ẹ̀yin òṣìṣẹ́ ìjọba. àánú yìí mà ṣe mí o ẹ̀yin òṣìṣẹ́ ìjọba mo bẹ̀ yín tí ẹ bá ti ń ṣiṣẹ́ ìjọba yín ẹ ní ànádá tìǹ míì tí ẹ ń ṣe iṣẹ́ ìjọba tí ẹ ń ṣe yẹn kò lè sọ yín dolóríire iṣẹ́ má jìyà jẹni ni iṣẹ́ ebi pé bóyá ebi ń pa o fẹ́ jẹun tán o lè o ò lè fi iṣẹ́ ìjọba kọ́ má ṣàn àfẹn tó bá jalè ńbẹ̀. ó tán tí o ń gba five hundred thousand lóṣù báyìí kò lè pay ẹ kò lè work tó bá ti ń gba tó bá ti ń ṣiṣẹ́ ìjọba ẹ lọ irúfẹ́ lè tẹ́ fi ń gba lóònù tẹ́ fi lọ ń kọ́lé yẹn please ẹ má gba lóònù kọ́lé mọ́ ẹ gba lóònù kẹ́ fi wá business fi ṣe kẹ́ fi wá nǹkan mìíràn fi create tí wọ́n máa fún yín lówó yàtọ̀ sí jẹ́sẹ̀ ìjọba tẹ́ ń ṣe. mo bẹ̀ yín ni ọ̀nà kan owó ọjà o kò ẹ má ẹ má jẹ́ kí kòtò òfò tẹ́ máa ń dì mọ́rùn ẹ kó lọ dé síbò yín o ẹ má jẹ́ kí ẹ lé ẹ yẹ sà rédèrèdè ló wà níbẹ̀ oúnjẹ nìkan ló wà fún owó oúnjẹ o. You need to go and build another something that is giving food to your table expect except your salary because your salary cannot take you to anywhere don't take loan to go and build house take loan to go and do a business When the business germinate, then you will use the money to build a house. Èló òṣìṣẹ́ ìjọba mi wà lọ gba lóònù alọ́fẹ́gbọ́n kọ́lé. Èló ló ilé yẹn e fẹ́ e fún ẹ lówó ni. Èló ló ń san ní sálárì. Èló ló san lóṣù fún èló lówó ilé ẹ e lọ́dún. Pátápátá one million naira. Tó bá ti gba owó yẹn, wàá lọ máa fi kọ́ wàá lọ fi ṣe business wàá lọ fi create nǹkan tó lè fún ẹ ní kíni tó lè fún ẹ ní owó in another form yàtọ̀ sí sẹ́sà iṣẹ́ ìjọba tí ó ń ṣe. Hmm. Anike love ó ní this man still dey àwọn àwọn ẹlòmíì tẹ̀ bílẹ̀ pé mo ti kú <laughs> ah! gbọ́rin yìí ìwọ tó béèrè question yìí mọ̀kúmọ̀kú ni gbogbo ayé sọ o èmi rè mẹ́kù o àjòmọ̀rè èmi rè mẹ́tì kú o àjòmọ̀ lọ o dà lóò mọ̀kúmọ̀kú ni gbogbo ayé sọ o jàre o èmi rè mẹ́kù o àjòmọ́re olùpẹpẹ dáwù hmm, hmm, hmm, integrity ẹ̀yin holy center ẹ̀sẹ̀ jẹ́jẹ́ péjọ mẹ́ta ẹ̀sẹ̀ jẹ́jẹ́ mò ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀sẹ̀ jẹ́jẹ́ èní òkè ń sọjọ́ karama èní mo fẹ́ gba àwọn ọmọ mi ní àmọ̀ràn mo fẹ́ pe àfiyèsí wọn sí nǹkan tí ò yé wọn Tinubu ò sẹ̀yìn rárá ọlọ́run wàláì ìwọ ni kó lọ wá nǹkan tí wọn náà fẹ́ tà fún aráyé gbìyànjú kó lọ wá nǹkan tí wọn náà máa tà fún aráyé gbogbo kan máa wọ́n go and create a something that will sell tó bá ń ta nǹkan ọ̀wọ́n fún ẹ ìwọ náà lọ wá nǹkan tó máa tà fún ọmọ aráyé whether you like it or not that is your salvation Tinubu can help you anybody cannot help anybody or else you help yourself. That is the key. Àwọn ọ̀rọ̀ kókó tí fẹ́ mẹ́nu bà nìyẹn. Do you understand me now? Tó bá tó di twenty twenty three twenty twenty seven mo mọ̀ pé màá tún dìbò. <laughs> Oh God, man. Escolopedia. Ẹlọ́wọ́n dìbò yín. Ẹ jẹ́ kí n padà sọ́dọ̀ olóyè Sunday Igboho. Olóyè Sunday Igboho. Mo máa tún bá mo máa tún mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan. Tí ọmọ Yorùbá bá sọ wípé kẹjà fóun ni kẹjà fún wọn. Tí ọmọ Yorùbá bá sọ pé wọn ò nídìí yín ẹ padà sílé yín kẹ́ lọ jà fún ọmọ yín àti ìyàwó yín. mo máa sọ ìtàn méjì fún yín àwọn àgbà sọ wípé afẹ́fẹ́ la pérín ọjọ́ kan ló ní ìmọ̀ ìyẹn point one kí lè túmọ̀ òwe náà ìtumọ̀ òwe yẹn ni wípé ìlú kan wà tí erin ti ń dààmú wọn bàbá kan wá wà nílùú yẹn ó ní wá jáde ó ní erin tó ń dààmú yín yìí ó ní tẹ bá gbà mí láàyè onífìlà lásán máa fẹ́ pa erin náà gbogbo wọn hóye ọjọ́ gorí ọjọ́ ọ̀sùn gorí ọ̀sùn arákùnrin yìí bàbá yìí mú fìlà ó lọ́ọ́ fi pa erin. nígbà tó wá lọ fi fìlà yẹn pa ẹrin gbogbo ìlú òye àtọba àtijọyè bàbá o àfífìlà pérín ìkòkò bàbá ẹ sásùn. nígbà tó máa di ọ̀sẹ̀ tó máa tẹ̀lé ènìyàn kan láàrin ìlú ó wá lọ sí ọ̀dọ̀ bàbá àfífìlà pérín. á fi fìlà péńpé wá rán ọmọ yẹn gbégbé kó lọ bá òun ra nǹkan wá ó ní bàbá kó tó di pé máa lè lọ bá ẹ ra nǹkan wá jẹ́ kí lọ sọ fún mọ́mì òun. nígbà tí ọmọ yẹn máa lọ sọ fún ìyá mọ́mì mi bàbá á fi fìlà péńpé máa sọ pé kí lọ bá òun ra nǹkan wá. fífìlà pa ẹ bó ṣe fífìlà pa ẹni lánàá. ẹ rojú ayé ìyá Abigail ìyá Abigail ó yá ẹ kó ní yàrá kẹ lọ sí yàrá lọ́hùn ẹ bá dìbò pé ẹ má ti stọọkù níbẹ̀. ìbádùgbò pọ́ọ́. ó wá ta sí ó ta ó ta sí bàbá fìfìlà péré létí. arábìnrin wa kí lẹ sọ fọmọ yín nísìnyí mo ní kẹ́ má lọ fìfìlà pa ọmọ mi bẹ́ẹ̀ ṣe fìfìlà péré lánàá ó parí àwọn ará ìlú wa pera wọn ẹ má lọ sọ́dọ̀ bàbá fìfìlà péré o olóògùn ni o kó má lọ kó má lọ kó má lọ pa kó má lọ pa yín bó ṣe fìfìlà péré lánàá nǹkan tó ń pè ní ọmọ aráyé nìyẹn. tí àwọn ọmọ tí yorùbá tí yorùbá bá sọ wípé òun òun fẹ́ kẹ́gbèjà oníkẹ́gbèjà òun o. Awólọ́wọ̀ tó gbèjà yorùbá mi ò tí ì rí ọmọ ìtàn sọ di president yìí. mo fẹ́ rí àwọn ọmọ Awólọ́wọ̀ gan àwọn tó ṣe dẹ̀ mo fẹ́ mọ position tán wà. padà olúpẹpẹ ìjì ẹ ṣe jẹ́jẹ́ èmi ò kì í sọjọ́ karamọ̀ èmi ọjọ́ tí mo fẹ́ fún àwọn ọmọ mi lámọ̀ràn hmm. ìyẹn wà nù ìtàn èkejì wọ́n pe ẹnìkan ní àràgbérín ọ̀gá wọ́n pe ẹnìkan ní olùkòyí ẹ̀ṣọ́ wọ́n pe ẹnìkan ní ọba bọ́mi ò ní dárúkọ ọba ìlú ibẹ̀ <laughs> wọ́n wá ń pe ẹnìkan ní balógun onílé kiri wà jàmọ́dù òkè balógun yìí ó láìkì ìlú ẹ̀ púpọ̀. ṣùgbọ́n Balógun yìí wá ní àlébù kan àlébù yẹn ni wípé ìgbàkigbà tí Balógun yìí bá fẹ́ lọ sí ogun ìyàwó ẹ̀ kan máa kú ìyàwó méje ni Balógun yìí fẹ́ lẹ́yìn ilé tí mo bá yín sọ lẹ́yìn mo tún lè má bá yín sọ̀rọ̀ ìdọ́dún kan kí n máa tó wò yín kí n tó máa ṣe fàájì mi lọ bọ̀ tí ọba Solomoni bá sọ̀rọ̀ ìwọ tí o bá gbọ́ <laughs> ìṣẹ́gun ni kíì ni. How low lo experience sí i am two hundred and thirty six years old ẹ̀kẹta tí máa wá sáyé yìí rè ṣé bí ojú ọmọ thirty six years ṣe rí rè. balógun fẹ́ ìyàwó méje lórí ọ̀rọ̀ ìlú yìí òun ni gbogbo ìyàwó ẹ̀ mẹ́fà kú sí. Si ó wá kun ìyàwó kan ogun ogun tó gbá ọba ìlú yẹn tó pe balógun yẹn pé balógun báwo la tún fẹ́ ṣe báyìí ojú ogun di túyà balógun wá sọ fún ọba wípé ẹ sáà mọ̀ pé ìyàwó kan ṣoṣo ló kù ọba ní kó má wọ́ọ̀rì kó sáà lọ ja ìjà yẹn tó bá ti ja ìjà ṣẹ́gun àdálọ́lá àfun ní àwọn obìnrin àfun ní àwọn ẹrú tó bá máa ṣiṣẹ́ fún ìyàwó ẹ di balógun lásán fún pé balógun a jọ má lọ má tó pa mí èmi nìkan ló kùn sọ́wọ́ ẹ ó ní fi mí lẹ̀ balógun dé ojú ogun ó pa bílẹ̀ bí ẹni ó kó ẹrú ó kó ẹrú wá sílé ṣùgbọ́n ṣe ni láàánú wípé ní ojú ogun yìí wọ́n fọ́ ojú balógun méjèèjì ṣùgbọ́n balógun padà délé. nígbà tí Balógun bá délé ará ìlú hóye òde o bàbá o jagunjagun o. wọ́n kó ẹrú wọ́n kó ẹrù wọ́n kó lọ sí ààfin ọba. nígbà tó wá kó dé ààfin ọba. kó tó di pé balógun délé ìyàwó ẹ̀ ti kú ní ọjọ́ tí balógun kọ́kọ́ délé gbogbo àwọn ènìyàn wá ẹ pẹ̀lẹ́ alálẹ̀ ló yá gbé ẹ ìjà ìlú lẹ gbé tí ẹ fi di báyìí a máa tọ́jú ẹ a máa ṣe gbá a máa ṣàwo. nígbà tí wọ́n pín ẹrú tí wọ́n pín ẹrù tán wọ́n kó aṣọ ìgàn méjì ọba ní kán lọ́ọ́ kó fún balógun nígbà tó máa kó aṣọ ìgàn méjì dé ọ̀dọ̀ balógun balógun wá béèrè lọ́wọ́ àwọn ìjòyè wípé ẹ sáré mọ̀ pé kò sóbìnrin lọ́dọ̀ mi obìnrin òrékelẹ́wà kan tí a kó wá látọjú ogun kọ́ tí kábíyèsí ò lè fún mi nìyẹn ni. Yeni wọ́n ní ọba ti gbẹ́sẹ̀ lé ọjọ́ kìíní èrò dà wìtìwìtì ọjọ́ kẹta èrò dà wìtìwìtì nígbà tó máa di after one week ilé dá gbáro bàbá wa yàgbẹ́ sára kò rẹ́ni kò rẹ́ni gbomi fóun mọ́ bàbá yìí wá wòkè ó wá fìkà sẹ́nu ẹ gbọ́ nǹkan tó jáde lẹ́nu bàbá náà ó ní aṣiwèrè ènìyàn ló ń gbèjà ìlú. Hmm. aṣiwèrè ènìyàn ló máa ń gbèjà ìlú. ayé yẹ́yẹ́yẹ́ o ayé ayé yẹ́yẹ́yẹ́ ayé ayé afẹ́nilójú fatasẹ́nu ayé rádaràda. Rada ilé ayé yìí kò mà dáa. olóyè Sunday Igboho fight for who appreciate you don't beg them to fight for them fight for them when they beg you to fight for them. Don't beg them to fight for them. Fight for your family. When they're ready, when they beg you to fight for them, you can go there. If you beg them to fight for them, you will remember King Solomon tomorrow. Èmi náà pè ní Solomon. Omo atọ́ asẹ́kùn bàbá èmi gangan náà ń pè ní atóbi àti júwe ọba Solomoni gbogbo àgbáyé wà ní. adé wa ò kì í ṣe ti orí o adé inú ládé wa o àwa ò kì í ṣe ọba tí ọba kó ewé oyè lé lórí o nǹkan tí ó ń gbọ́ yẹn lọ́ba <laughs> authority ni bí ọ̀rọ̀ yẹn bá ti ń jáde wọ́n máa lù ẹ́ wàá mọ̀ wípé ọba ń sọ̀rọ̀ kì í ṣe ọ̀pá kì í ṣe òun lọ́ba kì í ṣe adé lọ́ba nǹkan tó wà nínú ọpọlọ ẹ lọ́ba. ọ̀rọ̀ tí mo sọ lé nìyí because i love you ló fà tí mo fi bá ẹ sọ wàláì torí pé mo máa love olóyè Sunday Igboho mo máa like mo máa ń like kí àyà ènìyàn le mo like mo hate kọkùnrin máa ṣe bí dìdìrìn ìfẹ́ tí mo ní sí ló fà tó fi bá yín sọ̀rọ̀ lẹ́nu o. ayé ò fẹ́ ni fọ́rọ̀ àforí ẹni and we appreciate you a lot olówó mélòó ló lè fi gbogbo property ẹ̀ sílẹ̀ fẹ́ máa jà fáwọn tálákà but when they beg you to fight for them do that don't beg them to fight for them kí ìyẹn ni kẹ́ court kẹ́ jù sí gbòòrò wípé ọba Solomon says to king olóyè Sunday Igboho that. If Yoruba beg you to fight for them, go for it. Don't beg Yoruba to fight for them. <laughs> Aramada. Tó bá tó àkókò, wọ́n máa wá yín rí. Ipe kábíyèsí, odó ìsọ̀ndẹ̀ gbòó jọ, àwa àti ṣetán báyìí nígbà yẹn wà wá fẹ̀yìntì wípé nǹkan báyìí ló fẹ́ nǹkan báyìí ló fẹ́ kó ń fi sílẹ̀ nǹkan báyìí ló fẹ́ nǹkan báyìí ló fẹ́ ìgbà yẹn nìjà yẹn máa níyì bí ìgbà tó jẹ́ pé ó ń bá ẹ̀ fọ́ọ̀sì wọn jà fún wọn sí ni àwọn tó jẹ́ pé wọn ti gé orí wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí gé orí wọn ṣùgbọ́n nísìnyí bí pé ó fẹ́ máa fi ìnira jà ni ìwọ fúnra nísìnyí ló fẹ́ máa fowó ẹ̀ lọ ra ìbọn àbí ló fẹ́ máa fowó ẹ̀ lọ máa bá àwọn security ó kún sọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ wá ń tẹ̀lé olóyè Sunday Igboho tẹ́ bá gbàbọ̀dì ẹ máa gbókú bí ajá èmi ọba àgbáyé ló sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n olóyè Sunday Igboho ẹ nídìí very strong ẹni adviser tí orí ẹ pé. ẹ need a strong adviser tí orí ẹ tí orí ẹ pé kì í ṣe adviser jẹkọjẹkọ kì í ṣe adviser tó máa fún yín lá adviser tó yẹ pé ó fẹ́ gba one naira lọ́wọ́ yín no adviser tó lè bá yín sọ̀rọ̀ bí ọmọ bí tó lè wò yín pé ah, ọmọ mi yìí mi ò fẹ́ kí kankan ṣe é. gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá ẹ ò ní di ẹrú Ọlọ́run ti fún yín ní olóyè Sunday Igboho ó wá kùn sí ọwọ́ yín bóyá kẹ́ ẹ fún kẹ́ pa <laughs> ẹ lè ẹ lè kò sí ìkọ́tọ̀ ẹ lè ṣe náà ṣèbí ẹ mọ bẹ́ẹ̀ ṣe pariwo lọ́wọ́ ni. ẹ mọ nǹkan tẹ́ fún Fẹ́lá ni ẹ lè tún palẹ̀ náà àwọn aláìnírònú ará Galatia wọ́n dàgbà kò sí wọn dánú. g mana integrity ẹ dá mi padà sílé. mi ò fẹ́ kí ló máa bí mi mọ́ tí ló bá ti ń bí mi àrà wọn máa sán. ẹ̀yin ọmọ Yorùbá ẹ ṣèrà yín báyìí. Gani Adams ààrẹ ọlọpìtàn ààrẹ ọpìtàn ilẹ̀ Yorùbá olóyè Sunday Igboho olú ọmọ gbogbo ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá yẹn ẹ sì ra yín báyìí. nǹkan tí Yorùbá máa fi wà lókè nìyẹn ẹ má ṣe pèsè Tinubu ọmọ wa ní Tinubu. tán bá ń sọ pé wọ́n fẹ́ ṣe kankan nílẹ̀ yorùbá ń sìn bí ò tẹ̀ ṣe kankan fún wa wọ́n mọ̀ pé a ní ọmọ kan sí asan rock níbẹ̀ yẹn ẹ take time ẹ má ba ayé ara yín jẹ́ o tàbá rí ìwọ́de bí bá ń pa ẹ̀yin ọmọ yorùbá ẹ ran ara yín lọ́wọ́ ẹ ran àwọn elébi tó wà ládùúgbò yín lọ́wọ́ mo ń béèrè question kan lọ́wọ́ ara mi láti hundred láti bí ọdún kan mi ò tí ì rẹ́ni dá mi lóhùn question yẹn <laughs> mo ń béèrè kankan mo yí nǹkan tí mo ń béèrè ni wípé àwọn ọ̀tẹ́dọ́là yìí ọ̀tẹ́dọ́là kí lórúkọ ẹ̀ Michael Adenuga àwọn yìí wọn ò sí ní Nàìjíríà mi ò gbọ́ kán sọ̀rọ̀ rí mi ò gbọ́rọ̀ lẹ́nu wọn rí <laughs> kí ló fà á tí wọn ò fi sọ̀rọ̀ tí wọ́n yé wọn mi ò mi mi ò gbọ́ mi ò gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Ọ̀tẹ́dọ́lá yẹn rí. kí ló bá tún gbogbo wọn fi sọ̀rọ̀ àbí wọn kì í sọ ọmọ Yorùbá ni ṣùgbọ́n tí wọ́n yé wọn irú àwọn yẹn tẹ́ bá máa wò wọ́n lọ tẹ́ bá máa wádìí wọn títí títí wọ́n ti mọ ẹni tó ń pè ní Yorùbá <laughs> bàbá wọn ti sọ ìtàn fún wọn wípé ọ̀rọ̀ Yorùbá ò sì dá sí i tó bá sọ pé Adégún làárọ̀ máa sọ pé Adégún lọ́sàn-án o rọra máa ṣe fàájẹ nínú yàrá ẹ o ṣùgbọ́n gbogbo ẹ̀yin olówó wọ̀nyí mo bẹ̀ yín ẹ má jẹ́ kéde pa àwọn ọmọ Yorùbá bíi titi yín kú ẹ máa ẹ máa help ara yín olóburúkú kan wọ DM mi wálé mi kì í ṣe DM mi ó kọ́mẹ̀tì sí ìsàlẹ̀ kọ́mẹ̀tì mi ó ní torí pé mo dira fún ọmọ mi post tí mo post lánàá pé mo dira fún ọmọ mi Adédàmọ́lá ó ní ìṣe side abuse ó lóun máa sá fún mi níwèé ní court mo sọ pé tó o bá ti sáàfù mi níwèé ikú apá àyà apá bàbá apá jẹtijẹti orí ẹ ká ní pé ìyá láyà àti bàbá ńlá kú bàbá ẹ tó ti dira fún ẹni kékeré ayé yín ò lè rí rádaràdà báyìí mo ti inú oyún lèmi ti ń dira bọ̀ inú oyún ni mo ti ń gbé nǹkan mi kí ẹ̀rá fọ ojú ìyá láyà ẹ̀. èmi dira fọmọ ti tèmi mo fi kọ́ yín lẹ́kọ̀ọ́ wípé ẹ dira fọmọ ọmọ yín o ní ìsìn side abuse God will punish your generation. òyìnbó tó gbé ìbọn lé ọmọ ẹ̀ lọ́wọ́ yẹn ò kì í ṣe side abuse. stupid people with stupid knowledge ó kàwé kò sọ pọlọ lórí wọn ṣé paracetamol ní kọ́mọ mi lọ́ọ́ máa lọ àbí àbí kọ́ lọ́ọ́ máa gbé omi àdúrà fún ní ṣọ́ọ̀ṣì ọmọ mi máa á jẹ á á á jẹbọ jẹbọ jẹbọ jẹbọ jẹbọ sá oògùn ṣe gbogbo ẹ jẹ gbogbo ẹ pọ̀ nǹkan tó ń pè lọ́mọ Yorùbá nìyẹn ó bímọ ó dira fún olójókòó tẹ́tẹ́lẹ́ wọ́n lọ ń gbá bíbélì mọ́ lórí nínú ṣọ́ọ̀ṣì push push push push òun náà wá ń ṣubú <laughs> èpè ni kì í so ègún ni ọmọ tí ò tó igbé ìyá a máa gbá ẹwọ ọmọ ẹ lórí nínú ṣọ́ọ̀ṣì push push cast kata sampo taka chapa ìyẹn ọmọ ti tèmi náà ọmọ tí ọba Solomoni bí wọ́n ti tún gbé mi lọ síbi míì mi ò fẹ́ máa wá sórí láìfò mọ́ because inú máa ń bí mi nígbà tí bá ti ka àwọn kọ́mẹ̀tì kan tí ló yẹ kí n máa kà. ẹ jẹ́ kó rí lọ pé gbogbo nǹkan tí bá ṣe ló ní ìtumọ̀ nǹkan tí mo ṣe yẹn kò yẹ kí gbé ọmọ mi síta wípé mo dira fún bọ̀ mo fẹ́ fi kọ́ yín lẹ́kọ̀ọ́ kẹ́lẹ̀ mọ̀ pé mo nífẹ̀ẹ́ yín kẹ́yìn náà lè dira fọ́mọ yín. tó bá ti jọmọ yorùbá lọ dira fọmọ ẹ kékeré ló máa ti dira fún tó bá ti ń dàgbà kí ni màmá wà powerful lára o mọbi tó rí ń gbé ọmọ ẹ lọ lọ́la àwọn ọmọ kan náà kó àwọn ọmọ kan ní àwọn ló ń pè ní ọmọ sí bọ́ọ̀kì nígbà yẹn o gbọ́dọ̀ fi ọ̀wọ̀ sára ọmọ ẹ o gbọ́dọ̀ fi nǹkan oríṣiríṣi sára ọmọ o mọbi tó rí lè gbé ọrùn ẹ rè lọ́la a lè sọ pé a máa pẹ́ láyé ká má pẹ́ olóburúkú kan wá sọ pé that is side abuse God will punish you and your side abuse. ẹ lọ dira fáwọn ọmọ yín. that you like it or not. ẹ̀yin ọmọ Yorùbá mo lè dọ̀bálẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má bára yín jà mọ́ tẹ bá ti ń bára yín jà máa ń bí mi wàláì mi ò kí ń ta sẹ́nìbọ̀dì o wọ́n lè pè mí sí pátí má wà o mi ò kí ń lọ sílé èèyàn o. because ìgbà nǹkan tó lọ́n ṣe fún mi ó tẹ́ mi lọ́rùn ṣùgbọ́n tí bá rí ọmọ Yorùbá méjì tó bá ń jà ah! I don't like it ọmọ aláìkèké mi ò dé láìkí ọmọ Yorùbá wà ní problem. ẹ̀yin ní tèmi èmi ní tiyín tá a bá tún ayé ara wa ṣe la tún lè tún ayé aláyé ṣe. tí a bá tún ayé ara wa ṣe la tún lè tún ayé aláyé ṣe. ṣùgbọ́n kí n máa rí ọmọ Yorùbá kó máa kírètì ẹ̀wọ̀n sí ẹsẹ̀ ọmọ Yorùbá kó máa kírètì ikú sí ẹsẹ̀ ọmọ Yorùbá bíi ti tiẹ̀ wàhálà ọmọ àjìyà ìyàwó àjìyà ẹbí àjìyà ìrandírin àdìjìyà ẹ̀. wọ́n kí lẹ fẹ́ gbà nínú downfall ọmọlàkejì ẹ̀ mo dẹ̀ ti sọ fún yín ìwọ tó bá wọn kó fẹ́ ṣoríire ní twenty twenty four má ever wá ìṣubú ọmọlàkejì ẹ̀ no matter the person may be nǹkan tó bá lè sọ ọmọlàkejì ẹ̀ dèèyàn ńlá ni kó máa ṣe má wá nǹkan tó máa gbé ọmọlàkejì ẹ̀ ṣubú tó bá ti ń wá nǹkan tó máa gbé ọmọ làkejì ẹ ṣubú ìtààmú tó bá fẹ́ ṣògo ẹni tó máa gbé ẹ ṣubú gbọ́dọ̀ dúró síwájú ẹ. mo ti ń lọ jẹ́ kí fún Tinubu ní advice ẹyọ tó pin kí n máa lọ. President Bola Ahmed Tinubu mo bẹ̀ yín o mi ò bá yín jà ẹ jọ̀ọ́ ìyà ń jẹ ọmọ Yorùbá tẹ́ bá wọn pẹ́ lè gba àrùn Yorùbá lọ́wọ́ tí ìgbé wa máa fi rìn rọ̀ díẹ̀ jọ ẹ bá wa sí ẹ má fìyà jẹ Haúsá o ẹ má dẹ̀ fìyà jẹ Ìgbò. ìyà ń jẹ ọmọ Yorùbá ìyà ń jẹ ọmọ Nàìjíríà nǹkan tẹ́ bá mọ̀ pé ẹ lè ṣe tí ìgbẹ́ yìí máa fi lọlẹ̀ díẹ̀ ẹ bá wa ṣe àwọn èèyàn ń kú everyday làwọn èèyàn fi ń kú ẹlòmíín kú because of kò rówó hospital san ẹlòmíín kú torí kò róúnjẹ jẹ àmọ́ yẹn tó ti fẹ́ǹtì láàrin ojú títì àwọn ọmọ wa ti di kidnappers àwọn máa ti di ritualist tán please mo bẹ̀ yín ni a nídìí oko tá a ti lè máa ṣiṣẹ́ kẹ́dẹ̀ bá àwọn fúlàní wọ̀nyí sọ̀rọ̀ lọ́ bá ti mọ̀ pé wọ́n fẹ́ máa pa wá ni kó máa lọ sílùú wọn but nǹkan tí mo fẹ́ kẹ́ bá wa ṣe gangan rèé ṣé báwo ni fúlàní ṣe ní ráìtì láti máa fi Buhari ló ṣòfin náà Buhari ti lọ ẹ lè yí òfin yìí padà ẹni Fúlàní ẹni darandaran tó bá ti rí ìbọn lọ́wọ́ ẹ̀ tó fi ń daran kó dín pẹ̀lú ẹ̀ wọ́n lè máa fi daran nílùú tiwọn lọ́hùn-ún bọ̀ nílẹ̀ Yorùbá ìṣe ìṣe ta nǹkan burúkú ni ẹni tó ń daran kó máa lo ìbọn ẹni ẹ bọ́ọ̀dì tó bá ti rí ìbọn lọ́wọ́ ẹ̀ tó fi ń da ẹran ẹsẹ ẹfòfin dè kò yẹ kó rí bẹ́ẹ̀ a ò lè máa jìyà nígbà tí àlejò wà lórí oyè ká tó wá máa jìyà nígbà tí ọmọ wa wà lórí oyè kò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn èèyàn tó ń pa yìí kò yẹ kó máa rí bẹ́ẹ̀ ẹ wo ẹ wo it's a disgrace to Yorùbá wípé kidnapper pa ọba it's a disgrace to all Yorùbá no matter who you be gbogbo yorùbá pátá disgrace ló jẹ́ lójú wa wípé kidnapper ń pa ọba ilẹ̀ yorùbá it's a disgrace please i know that you are a wise man i want to touch you mo fẹ́ kẹ́ ẹ wá nǹkan ṣe sáàárín yìí òfin tí tí ẹ ọba tí a ọba lè lé wọn lọ òfin tó máa dè wọ́n tí wọ́n nílè máa fi kidnap àwọn èèyàn mọ́ ṣùgbọ́n ẹ má sì wá gbọ́ o àwọn ọmọ Yorùbá ti join àwọn kidnapper yìí o àwọn ọmọ Yorùbá pọ̀ nínú wọn kí ló lè jẹ́ kán pọ̀ ńbẹ̀ ẹ̀yin ìjọba Nàìjíríà àwọn sójà owó tẹ́ ń fún wọn ti kéré jù àwọn ọlọ́pàá owó tẹ́ ń fún wọn kéré jù ọlọ́pàá tí òrò ń jẹjẹ a fi aṣọ yúnífọ̀mù ẹ̀ afúnni a fún kidnapper kó lọ fi rọ́ọ̀bù sójà tí ó rò oúnjẹ jẹ a fi yúnífọ̀mù ẹ̀ fún kidnapper kó lọ fi rọ́ọ̀bù sójà tí ó rò oúnjẹ jẹ a rẹ́ǹtì ak forty seven ẹ̀ fẹ́yàn ọlọ́pàá tí ó rò oúnjẹ jẹ a rẹ́ǹtì ak forty seven ẹ̀ láti fi wáwó empower our security. please àmọ̀ tó fẹ́ gbà yín nìyẹn orí òye tẹ́wàá yẹ̀mí àgùn o ẹ dẹ̀ ṣe pẹ́pẹ́ ẹ̀yin ọ̀dọ́ Ṣèyí Tinubu ẹ̀yin ni ẹ tún súnmọ́ àwọn ọ̀dọ́ díẹ̀ tí wọ́n bá lè rí bàbá yín ẹ má sọ̀rọ̀ fún àwọn tó ti lówó Ṣèyí Tinubu mo bá wí báyìí ìyà ń jẹ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ ìyà ń jẹ àwọn ènìyàn nílẹ̀ Yorùbá o ẹ ṣoore fún àwọn tálákà àwọn aláìní àwọn tí ò ní kì í ṣe kẹlẹ́ máa ṣoore fún àwọn tó ti ní àwọn kan wà tí òrò ń jẹ mẹ́ta jẹ léde àwọn kan wà tó jẹ́ pé wọ́n níbi tó ń gbé ẹ ṣoore fún àwọn tó nídìí oore ẹ̀yin olórin wa tẹ́jọ́ ọmọ Yorùbá Davido Wizkid and co ẹ ṣe oore fún àwọn tó nídìí oore ẹ má fi ẹ má ṣe oore tọ́lọ̀ máa fi bínú sí yín ẹ so oore fún àwọn aláìní àwọn tí ò rí jẹ àwọn tí ò rí mu téèyàn bá rí ẹni tí ò rí jẹ tí ò rí mu á mọ̀. ebi pa àwọn ènìyàn gan gbogbo ẹ̀yin tọ́lọ̀ ti dá lọ́lá ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ọlọ́run wà lọ́wọ́ àní rí dààmú láti ọ̀la lọ báyìí mo tún bẹ̀rẹ̀ fàájì mi nìyẹn lẹ́yìn tí bá post fídíò yẹn sìn fídíò tí máa post lẹ́yìn ilé yóò máa máa dùn holy center ni ó ti wọlé lọ nìyẹn lẹ́yìn ilé tí mo bá yín sọ lẹ́nu mo tún lè má bá yín sọ̀rọ̀ ẹ̀yin tẹ̀dẹ̀ ń wọ díẹ̀ mi ọba Solomoni ò dáhùn sọ̀rọ̀ Nàìjíríà ò Tinubu ti fún ẹ lówó ìwọ bàbá ìsàsùn no before I talk I reason I don't just talk So bó ṣe rí nìyẹn àmọ́ àti fẹ́ gba ọgbọ́n yín nìyẹn Ọlọ́run ràn wá lọ́wọ́ olóyè Sunday you are welcome once again Ọlọ́run wà májàmásá òun lọkùnrin lójú ogun ìfúnra ológun àgbà ẹ má gbàgbé advice yẹn o yàtọ̀ sí wípé ẹ fẹ́ ṣe kí ni ẹ fẹ́ kí àwọn ènìyàn yàtọ̀ sí wípé ẹ fẹ́ pass information ẹ má grant any interview ẹ má sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì mọ́ ẹ jẹ́ kí gbogbo ọ̀dà fẹ́ ṣe kó wà nínú yín ṣùgbọ́n ẹni tètè bá ti fẹ́ ṣe ẹ má sọ fún àwọn tó ń tẹ̀lé yín pé ẹ má borúkọ mi jẹ́ ẹ ṣe báyìí ẹ̀yin olóòótọ́ lọ́lọ́run wà ẹ̀dẹ̀ sọ fáwọn security tẹ́ bá fẹ́ lò ọmọ lọ jalè o kọ́ má jẹ́ kí ayé sọ pé ṣé kò tán wọn mọ́ ṣé kò tán mọ́ wọn náà ṣèbí àti sọ wípé jàǹdùkú ni wọ́n. so kẹgbà olúkálùkùn lámọ̀ràn àwọn ìjà tó bá tọ́ ní kẹjà ẹni tó bá sẹ̀yìn òun ni kẹ bá jà ẹni tó bá sẹ̀yìn ìjọba ọmọ lọ́la àtàlàfíà yorùbá ò ní bàjẹ́ o ilẹ̀ yorùbá ò ní dàrú gbogbo ẹ̀yin haúsá ìbò ilẹ̀ tìyín náà ò ní bàjẹ́ o kó ló kó ṣe kí ni kó lọ tún ilé ẹ̀ ṣe